ẹwọ la najalu la najalu àti rí náà rí àwa ní ó túnmọ̀ yàrí khilafa na na àwa àbí fi gairi na náà bẹ̀wọ̀n àwa sababan lil khilafi bainana náà bẹ̀yẹn àwa kwẹ́ṣẹ́ wọn ni pé ẹ̀yin ta ni sọ̀rọ̀ yẹn represent gbogbo àwa mùsùlùmí àbáwọn alùsùn náà ni àbáwọn kan irú náà náà níbẹ̀ mi na ta'awanu fima tafaqna alayhi wa ya'dhuru ba'duna ba'dha fima ikhtalafna هذه النونات نونات مشكلة àwọn náà náà yẹn náà tí ó dáwà lálẹ́ ni because ẹ ti sọ̀rọ̀ lóókọ gbogbo mùsùlùmí tẹ́ bá ní mùsùlùmí lẹ́ ń bá wí làwọn al-Ikhwan Muslim wọ́n sọ ọ́tàkọ̀ rí ọ̀dà kan ọ̀dà mi. The principle of differences about others is what is problematic. The statement, these wees are problematic, they, the wees are not problematic.